standing by ma. ẹgbẹ́ mi sọ́kàn fẹ́ bá ní gbólóhùn. tọ́lá ìyàwó ẹ̀kọ́ rẹ̀. as in girlfriend. o ní kí n kó àwọn ọmọ island wa clean babes. mo sọ fún mi pé mo fáwọn rara island rara special people. You see a auto total package like this. Eh! You wan dey tell yourself ni? Abeg come make we do am back to back. You dey hear dey tell yourself make I ìjẹ̀bú. sir permission to call out sir. pistol mi tó wà lọ́wọ́ ẹ̀ ṣé bullet wà mẹ́. lọ sisi round rẹ kun náà. o méjì méjì fẹ́ràn kan náà. wọ́n ní kàtìkàtì yamayama gbogbo eléyìí gan-an. oyè làgbà wò. ó jẹ́ ká èmi gbóná. ẹ̀ẹ́bẹ́ orí mi torí àsálà orógbó tẹ́ ẹ bí kalẹ̀. ṣùwárí látìgbà tí mo ti ń bá obìnrin ní àjọṣepọ̀ èmi ni mo gbádùn ẹ̀ jù anybody tó bá ń jẹṣẹ́ àwọn ọmọ tó ga kò lọ́pọlọ. Ah! olówó ọjà ẹ̀ ẹ wo ẹ wo bàbá ìpẹlẹ ẹ jẹ. ẹ wo wájú ẹ wo ọjọ́ wájú kẹwọ ẹ̀yìn. aláyẹ ẹ má mi sí i. wàá gbé yín débẹ̀. no no no no wa no no. gbogbo ìgbà tí wọ́n wá ń ṣe ṣé wọn ò bùn ọgbọ́ àbí wọ̀ ọ̀ ń pa rẹ̀. ṣé ìwé nǹkan mi wà lẹ́tẹ̀ kan pa ọmọ náà àníkà wà bẹ̀rẹ̀ mi lọ. Ah, àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí mi pé kírẹ́tì lọ bá wọn ṣàwáwò mi. àwọn bàtà ọmọ àti mi tí mo kó fún ọkọ. bẹ́ẹ̀ ṣe ń múra wá síbí yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kan ni ẹnikẹ́ni tó bá ti ṣerú eléyìí wá fifty fifty thousand ni. lọ́dọ̀ kọ́. ṣé àwọn àràrà wọn kì í ṣe èèyàn ni. bọ̀ wá jẹ́ kó fihàn bíi titi òun náà fihàn bíi titi. kí ló sọ does it even make sense to you. ẹ jáde. àtẹ̀yìn náà ẹ jáde pẹ̀lú wọn papọ̀. ẹ̀rọ ẹ̀gbẹ́ ẹ̀mí lọ́kùnrin. ẹ káàárọ̀ ẹ káàárọ̀ jẹ̀rẹ̀ ṣé bó ṣe yẹ kó kí mi nìyẹn. jọ ṣé kí n kọ́kọ́ bẹ́ orí mi sọ̀kalẹ̀ kí n tó kí ẹ ni. ṣé o mọ̀ pé ìyàwó ọ̀gá ẹ̀ mú jẹ. níwọ̀ kiri tó dàbí nǹkan tó fi ń ṣọ́ọ̀kì ọkọ ẹ̀. báṣà ẹgbẹ́ mi sọ́kà mi bẹ́ẹ̀ máa nígbà lọ́hùn. Bàbá Mercy, we ah. serve a living God. Wọ́n sì bí pọ̀ nípa gbá ẹ̀dá. Ṣé ò sìn wọ́n ṣá? Bàbá ẹ̀ ló ra alẹ́ fún mi o tó o jẹ́ tí mo bàbá sọ̀rọ̀ ní àwò. bàbá kúnlẹ̀ bàbá ìjà sọ́jà ni ẹ. mo kúnlẹ̀ àbọ̀ tó ga jù lọ o ò lè jẹ́ ju bébí fúdù lọ láwọn ọmọ mi jẹ. ọmọ kan báyìí tó dájú wa pé bóyá kíní. àǹtí tí wọ́n ju gáàsì àwọn indomie máa ń lò lọ. ó palẹ̀ fún yín one point five million. find out pé girlfriends tí wọ́n ní wọ́n tó fourteen. ìkúlẹ̀ ẹ̀bí ọmọ. bàbá jò ó ń ṣe orí lè gbé lè gbé. Àwọn ìd tẹ kàdí. papa show papa show.